الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار التسواج لاتنو ترى شرح السنة إمام البربهاري آه، أقري أوروتيون صوف lórí tí pàtàkì súnà pẹ̀lú gbólóhùn yìí ó ní fa inna al ila sunnati ahwaju min as-sunnati ila al-qur'an fa inna al-qur'ana ila sunnati ahwaju min as-sunnati ila al-qur'an ó ní dájúdájú o al-qur'an ti ṣe tírà ọlọ́run ọba ó ní bùkátà sí súnà aṣáájú ẹ̀dá ju bí súnà aṣáájú ẹ̀dá ṣe ní bùkátà sí alukur'an lọ. ẹgbọ́ lẹ́ẹ̀kan sí imam albarbahari ó ní tírà ọlọ́run ti ṣe alukur'an ó ló ní bùkátà sí súnà ta ló jẹ́ súnà aṣáájú ẹ̀dá. E ju suna súnà ẹ̀dá ṣe ní bùkátà sí alukur'an lọ téèyàn ò bá farabalẹ̀ gbọ́ àlàyé ọ̀rọ̀ yìí ọwọ́ kan lèyàn á fi wọ́n dànù pé ọ̀rọ̀ ni ìsọkúsọ ọ̀rọ̀ ni torí pé láìpẹ́ yìí a rí ẹ̀sìn islam ni sunna sunna ni ẹ̀sìn islam imam albarbahari náà sọ adẹ̀ ti ṣàlàyé yẹn sẹ́yìn ṣùgbọ́n a rí pé àwọn tí ò gbọ́yé wọ́n gbà sódì ó sì pa wọn lórí wọ́n láwọn gbọ́yé pé téèyàn ò bá ti sí lórí sunna o ohun tó ń túmọ̀ sí ni pé kèfèrí ló ń tọ̀hún kì í sì ṣèyẹn ni imam albarbahari tó sọ gbà So ohun tó gbà lérò ni pé Quran ò ṣeé ṣe àbí Islam ò ṣeé ṣe kéèyàn ó máa yan súnà lódì kó máa bá súnà jà ẹni tí ń bá ti ń bá súnà aṣáájú ẹ̀dá jà kò lè rí Islam ṣe ìtumọ̀ ẹ̀ nìyẹn kò túmọ̀ sí pé ẹni tí ò bá wá dá nǹkan kan àbí míì mọ̀ nínú súnà tó wá torí pé kò dá mọ̀ tí ò wá rí súnà yẹn ṣe ó ti wá ya kèfèrí ibi táwọn nǹkan tí wọ́n gbé parí dé ní tí wọ́n ń tu sí nìyẹn tí wọ́n wá fi ń bú àwọn ahlus sunna pé tó wọ́n tún ti wọ̀lú o wọ́n lẹ́ni tí ò bá ti rí sunna ṣe kèfèrí ni ní tí wọ́n sì ń sọ̀kọ́ nìyẹn ṣùgbọ́n tó bá ti di kóńdó àti kùmọ̀dání ti sunna pé sunna yẹn lòun fẹ́ bá jà ń tòun dájúdájú kò sí bó ṣe fẹ́ mórí bọ́ nínú kúfùr ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn ìmí tó wá jọ nìyí tá fi ń tó wa létí láàárọ̀ yìí pé Imam al-Barbahari onye qur'an ni bukata si sunna dubi sunna se ni bukata fi qur'an lo eleyi na fe ekunrere alaye ko le ye wa eh oro olohun oba ni qur'an ati gbagbo ye yen oro ti olohun oba funra re so to fi gbolohun ara re so to wa fi jibril ṣe òjíṣẹ́ wá fi mú gbọ́ wá fi mú détí gbọ́ òjíṣẹ́ ńlá sallallahu alayhi sallam tí jibril ké sí létí ní gẹ́lẹ́ bọ́lọ́hún ọba ṣe pé èdè ẹ̀ yóò máa túmọ̀ sí pé ìtumọ̀ Qur'an àti èdè tọ́lọ́hún ọba fi pè jáde méjèèjì àtọ̀dọ̀ ọlọ́hún ọba ló ti wá jibril ké sáà nẹ́bì létí ó ṣàlàyé ìtumọ̀ ẹ̀ fún un gbólóhùn tọ́lọ́wọ́n bá lò gẹ́lẹ́ ni Jibril fi ké sí létí tá a bá rí harafi kan nínú Qur'an ká má ṣe mọ̀ pé àbá nàbì ló kì í bọ̀ rárá hóró harafi kan kò gbọ́dọ̀ tí ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọnú Qur'an bọ́lọ́wọ́n bá ṣe gbàlérò ló ṣe fi èdè tiẹ̀ pé jáde ìyẹn ọlọ́wọ́n bá Allah ànábì náà wá ha sórí ó wá ké sáwọn sọ̀hábà létí wọ́n wá kọ sílẹ̀ làwọn afáàṣe máa sọ yìí pé alqur'an ọ̀rọ̀ ọlọ́run ọba ni nítumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ni ní gbólóhùn tá a fi kọ́ èyí tẹ́dá kàn ṣe ń bẹ̀ náà ni pé a kọ sórí wàhálà a sórí ẹ̀ takanda tá à ń pè ní mushaf ohun táwa ń pè ní sunna ńkọ́ ìyẹn hadith hadith òun ni tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ọba lòun náà ṣùgbọ́n fìkan yàtọ̀ sí Qur'an ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n tọ́lọ́run ò fi gbólóhùn tiẹ̀ tí ò fi gbé jáde ó fi ìtumọ̀ ẹ̀ ránṣẹ́ sí aṣáájú ẹ̀dá ìtumọ̀ ẹ̀ sọ sí lẹ́mìí ó wáá fún níyọ̀ǹda pé kó fi gbólóhùn ẹnu tiẹ̀ èdè tiẹ̀ kó fi pè jáde ni wọ́n fi máa sọ yí pé sunna tá à ń pè ní hadith ọ̀rọ̀ ọlọ́run ọba ni nítumọ̀ ọ̀rọ̀ aṣáájú ẹ̀dá ni ní gbólóhùn tí a fi gbé jáde ẹ̀dákun ṣàlàyé yìí wa so anabi ló pè jáde ṣùgbọ́n túmọ̀ tá anabi ń fi gbólóhùn tó pè jáde yẹn tó ń fi ń kọ́ wa ìtumọ̀ yẹn ẹ̀mí ara ẹ̀ kọ́ ló fi ń sọ wáhíù ni ọlọ́run ọba mi sí lẹ́mìí ni làwọn afáàfin máa sọ yìí pé wáhíù méjì ni mùsùlùmí gbà alqur'an wáhíù kan ni nítumọ̀ ẹ̀ àti ní gbólóhùn ẹ̀ sunna wáhíù kejì ni nítumọ̀ ẹ̀ wáhíù ni ní gbólóhùn ẹ̀ aṣáájú ẹ̀dá lọ́lọ́run ọba fún níyọ̀ǹda kó fi gbólóhùn ẹnu ẹ̀ kó fi wí jáde kí lè rí nǹkan tá à ń sọ yìí ọlọ́run ọba ní wa ma yantiqu anil hawa ó lànàbì kì í sọ̀rọ̀ fẹ́nu kéèyàn tó sọ̀rọ̀ ibi akọ́kọ́ rò ó ohun tó bá mú ọlọ́run ọba máa fi yín lọ́kàn balẹ̀ pé ẹ gbà pé kì sọ̀rọ̀ fẹ́nu ìtumọ̀ ẹni pé ohun tí ó pè jáde àwọn ọlọ́run ọba la wí sí lẹ́mìí làwọn afáfin ní dájúdájú ohunkóhun tá a bá gbọ́ lẹ́nu ẹ̀ wáhíù ni ọlọ́run ní wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim àwọn ọlọ́run ọba sọ nǹkan kan kalẹ̀ fún wa Muhammad tá a pè ní azikr láti máa ṣe àlàyé fáwọn èèyàn ohun tí àwọn ọlọ́run ọba ti sọ kalẹ̀ fún wọn kí ni zikr tí ó máa ṣàlàyé tí ọlọ́run bá sọ̀kalẹ̀ kí ni tọ́lọ́run bá sọ̀kalẹ̀ ọlọ́run sọ kùránì kalẹ̀ àjẹ́ pé zikir òun náà ni ó máa jẹ́ àlàyé kùrán ọlọ́run ní wa anzalna ilayka zikir àwọn ọlọ́run ọba sọ àlàyé kùránì kalẹ̀ fún wa muhammad kó o lè máa fi ṣàlàyé tí àwọn ọlọ́run ọba ti sọ̀kalẹ̀ ṣáájú ti ṣe alkùrán làwọn afáfin ní zikir ó túmọ̀ sí sunna sunna túmọ̀ sí àlàyé quran ẹ wá jẹ́ kájọ wò ó tá a bá ti gbọ́yé wípé wáhíù ni sunna ọlọ́run ló sọ sí ànábì lẹ́mìí tó ní kó fi ahọ́n ẹ̀ jáde báwo ni quran ṣe wá ní bùkátà sí sunna tá a bá pòwe lédè yorùbá òwe kì í sábà ní gbólóhùn tó pọ̀ nínú àwọn gbólóhùn kúkùkú ni. Kuku, ṣùgbọ́n tá a ní bùkátà sí pé kẹ́ni tá à ń bá sọ kó gbọ́yé tí ò bá gbọ́yé ẹ̀ ń tá a pòwe ọ̀hún fún kò ní mọ tá à ń sọ bí ìgbà téèyàn ń pọnmi sínú apẹ̀rẹ̀ ni tá bá ní lédè Yorùbá a kì í tojú ẹlẹ́sẹ̀ mẹ́wàá kà á ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ẹ ṣeun ààrẹ <laughs> náà nìyẹn a kì í tójú a kì í tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà lédè Yorùbá ṣètùmọ̀ ẹ̀ ni wípé ẹ̀ ká máa ka ọmọ ọ̀kẹ́ ẹsẹ̀ èèyàn àbí ká máa ka iye ẹsẹ̀ téèyàn níbí ẹni tí kì í bá ṣe kó gbédè ohun tá a sọ yóò ní nítumọ̀ sí rárá gbólóhùn tí ò tó nǹkan ni ṣùgbọ́n kí ni Yorùbá gbà lérò pẹ̀lú pé a kì í tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ni pé téèyàn bá lálébù ara kan tá a bá sọ̀rọ̀ nípa àléébù yẹn kò ní í jẹ́ lójú ẹni tó lálébù yẹn kẹ́mi ẹ̀ ó má bàa gbẹ̀ kan á tiẹ̀ rí pé ń ti kúrò náà ká tó máa ṣàlàyé nípa àléébù ẹ̀ nínú àgbọ́yé Yorùbá ni mò ń sọ o wọ́n kà á kún agọ̀ kéèyàn fẹ́ máa sọ̀rọ̀ àléébù ara ẹnìkan lójú ẹ̀ gbogbo ohun tí mò ń ṣe yìí sìn àlàyé òwe ni òwe gan ni pé a kì í tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà bá a ṣe wá wí ní kúkúrú yìí ẹni tí kì í bá ṣe pé ó gbọ́ jùlẹ̀ yorùbá tá a bá pòwe lójú ẹ̀ kò nítumọ̀ ṣùgbọ́n bá ṣe wá ṣàlàyé ẹ̀ yìí pé téèyàn bá ní bodily defect kan a fẹ́ ká máa sọ̀rọ̀ nípa defect yẹn lójú ẹni yẹn kó má kó má jẹ́ wípé ẹ̀mí ẹ̀ ó gbẹ̀ kan a máa dùn wípé wọ́n ń fi àléébù ara bóun wọ́n dá yẹ̀yẹ́ òun sílẹ̀. Si àlàyé nìyẹn tí ò bá ṣàlàyé yìí òwe tá a pa yẹn ò ní túmọ̀ àwa ń béèrè wípé ẹni tó bá ti wá gbàlàyé òwe ǹjọ́ ti gbówe àbí ò tí ì of course ẹni bá ti gbàlàyé òwe ó ti mọ ń tòwe dì sínú ṣùgbọ́n ẹni tó bá gbọ́ òwe yìí tá a kàn wí sí létí tí ò gbàlàyé ẹ̀ kò rẹ́ni ṣàlàyé ìtumọ̀ ẹ̀ fún òun yẹn ò ní nítumọ̀ bí ẹni tí ò mọ̀wé ọ̀hún náà ni ohun téèyàn mọ̀ tí ó mọ̀ túmọ̀ ẹ̀ kò yàtọ̀ sí àìmọ̀ rárá so ẹni bá há Quran sórí tí ó mọ̀ túmọ̀ Quran tí ò gbọ́yé kí ló fi ṣe láǹfààní lọ́lọ́run ṣe ń ṣàpèjúwe àwọn ahlul kitab tó ń sọ tírà kalẹ̀ fún ṣáájú àwa mùsùlùmí pípé wípé wọn ò yàtọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ tó rẹrù ó rẹrù tírà sórí kò mọ̀ túmọ̀ tó wà nù tírà kò nítumọ̀ kankan sí i bẹ́ẹ̀ náà ni kùránì ìbàjẹ́ bí kì í bá ṣe pé ọlọ́run fi tí ó máa ṣàlàyé ẹ̀ ránṣẹ́ sí wa so bó ṣe wá jẹ́ pé àlàyé òwe ni ó jẹ́ kówe ó nítumọ̀ a ní òwe bùkátà sí àlàyé yẹn aha ju bálàyé ẹ̀ ṣe bùkátà sí òwe lọ torí pé òwe asọdànù ọ̀rọ̀ ni tí ò bá ṣàlàyé ẹ̀ ń bẹ àlàyé ẹ̀ ti ń bá wá ló jẹ́ kówé ó nítumọ̀ ìyẹn ni ìmáàmù yìí náà gbà nígbà tó ní Qur'an ní bùkátà sí sunna torí pé sunna ni ó ṣàlàyé ẹ̀ tọ́lọ́run bá sọ tó ta ń kókó a ní ìdí ẹni tí ọlọ́run ọba fìtumọ̀ ẹ̀ mọ̀ tí kìí sì ṣe onífẹ̀ẹ́ nú táṣe ìtaní ò lè já ẹ̀mí tiẹ̀ gbà kó wíwíkúwì lórúkọ ọlọ́run a ní ìdí ó ń tọ̀hún kó ṣàlàyé ẹ̀ fún yín kó lè yé yín so eléyìí ni ìtumọ̀ pé Qur'an ńkọ́ o ó ní bùkátà sí sunna ju bí sunna ṣe ní bùkátà sí Qur'an lọ nínú tí a jẹ́ kí a ohun tí ìmáàmù yìí ń sọ yé dáadáa nígbà tí Ọlọ́run bá ń sọ yí pé yá ẹ gbà fún ọlọ́run ọba ẹ gba àṣẹ ọlọ́run ẹ tẹ̀láṣẹ wà á tẹ́ rasul ẹ sì tẹ̀láṣẹ òjíṣẹ́ ọlọ́run ó kó àwọn aláṣẹ wa sì kẹta ó ní wà ulil amri minkum ẹ tẹ̀lé àṣẹ àwọn aláṣẹ yín náà àwọn aṣáájú yín ẹ máa wò ó àṣẹ ọlọ́run ọba ó ní kẹ́ tẹ̀lé àṣẹ ànábì sallallahu alaihi wasallam ó ní kẹ́ tẹ̀lé ìkíní kejì yìí kò sí condition tẹ́ fi tẹ̀lé tó bá ti dá wa lójú pé àṣẹ tọlọ́hun ni àṣẹ tànẹ́bì ni kò sí májẹ̀mú kan wípé ìgbà báyìí la gbọ́dọ̀ tẹ̀ láṣẹ ọlọ́run ìgbà báyìí la gbọ́dọ̀ tẹ̀ láṣẹ ànẹ́bì gbogbo àṣẹ tó bá ti ń dájú pé tọlọ́hun ni tànẹ́bì ni gbogbo ìgbà ló sọ̀rọ̀ ọyàn fún yín pé ẹ ń láti tẹ̀lé àyàfi tẹ́ ẹ̀ bá ní kápá tẹ́ ẹ̀ bá ní kápá yẹn excuse ni ọlọ́run tú yín sílẹ̀ kì í ṣe pé kò ṣọ̀ràn yàn àìníkápá ni ò jẹ́ kó ṣọ̀ràn yàn lẹ́ni tí ò níkápá lórí ṣùgbọ́n ẹ wá gbọ́ngbà tó wá ní wà ulil amri minkum ó ní ẹ tẹ̀láṣẹ àwọn aṣáájú yín ṣé bí tọlọ́run ṣe jọ́ràn ọyàn ní gbogbo ààyè títà mẹ́bí jọ́ràn ọyàn ní gbogbo ààyè ṣé bẹ́ẹ̀ ni tàwọn aṣíwájú náà jẹ́ bí aṣíwájú ẹ̀dá ni rárá ó fi májẹ̀mú kún yẹn ó ní látọ́ àtẹ̀lẹ̀ makhluqin fi ma'siyati al-khaliq ó ní àwọn aláṣẹ yín o ẹ tẹ̀ láṣẹ wọn ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú májẹ̀mú ọ̀hún ni pé kí ni o kí nǹkan táwọn ń pa yín láṣẹ kó má tako tọlọ́hun kó má tako tàṣíwájú ẹ̀dá irú májẹ̀mú yìí kò sí fún ti ọlọ́hun kò sí fún ti ànábì sallallahu alaihi torí pé àṣẹ ọlọ́hun àtàṣà síwájú ẹ̀dá wọn ó máa bára wọn mu pé kì í ṣèfẹ́ inú ẹ̀dá ni ṣùgbọ́n àwọn aṣíwájú wa bó ṣe lè wù kí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọba kí wọ́n fẹ́ páyọ̀ ọlọ́run ọba tó àṣetánù fáwọn náà sílẹ̀ ìfẹ́ inú lè gbé àwọn náà àìmọ́ lè gbé àwọn náà ní tí wọ́n fi ní ìdí májẹ̀mú pé àáwò sí ń tọ́lọ́run paláṣẹ àáwò sí ń táṣáájú ẹ̀dá paláṣẹ ká tó tẹ̀ láṣẹ tiwọn eléyìí wà fún gbogbo ẹni tó bá ti jẹ́ ẹ̀dá ọmọ ànábì ádámù bó ṣe lè wò kárùkù páyọ ọlọ́run ọba tó tí kì í bá ti ṣe ànábì ọlọ́run á wò àṣẹ sáṣẹ ọlọ́run á wò sáṣẹ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam òun náà ni túmọ̀ táwọn afá máa sọ yìí pé kullu ibn ádámù yu'khadhu minhu wa yurad pé gbogbo ọmọ ànábì ádámù pátápátá láà gbà nínú àṣẹ tó bá ń pa wá nínú ìmọ̀ràn tó bá ń fún wa nínú ọ̀rọ̀ tó bá ń sọ fún wa a máa gbà nú ẹ̀ a sì máa dá míì padà sí lẹ́nu táàfọ̀ òun bá lóun ní àáfà gbogbo ayé wàláì kò ní nímọ̀délẹ́bù táwa ní gbogbo tó bá ti sọ náà làṣẹ ẹ̀sìn rárá in tó bá sọ àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n sọ tó túmọ̀ sí tá à ń sọ yìí àti imam malik àtàbọ̀ hanifa àti shafi àti hanbali pé gbogbo táwọn bá sọ ẹ wò sí ti ọlọ́run àti aṣáájú ẹ̀dá bá sọ kẹ́ẹ̀ tó gbà táwọn náà bá ti sọ̀rọ̀ eléyìí a jẹ́ pé kò sáàfà kan lábẹ́ sánmọ̀ táwa ní gbogbo tó bá ti sọ o kò ní ìdè ká yẹ̀ wò ká tó gbà lọ́wọ́ ẹ̀. now ibi táwa ń lọ rèé ọ̀rọ̀ àṣẹ ni à ń sọ yìí ẹ máa wá gbọ́n tọ́lọ̀ fi tẹ̀lé ó ní fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allah war rasul ó ní tí apẹnu bá wá ń ṣẹlẹ̀ láàrin yín lórí nǹkan níbi ìtàṣẹ ó ní ẹtẹ̀ láṣẹ ọlọ́run ẹtẹ̀ láṣẹ òjíṣẹ́ ńlá ẹtẹ̀ láṣẹ àwọn aṣáájú yín ó ní ṣùgbọ́n tẹ ẹ bá wá ní fàǹfà gbogbo ẹ̀yin tẹ jẹ́ mùsùlùmí tí mo sọ tíra kalẹ̀ fún ó ní ẹ dá padà síbi ìntọ́lọ́run ọba sọ àti ìntí ànábì sọ ó wá yẹ ká ṣèbéèrè nígbà tó ní ká dá ń ń fà ká dá padà síbi ìntọ́lọ́run bá sọ ìyẹn ni pé ká wá ẹni ó máa yanjú ẹ̀ ká wá síbi ọ̀rọ̀ ọlọ́run ó yẹ ká béèrè pé kí ló ṣe tó tún ní fọ́rùdùhù ilọ̀lọ́hù kí ló ṣe tó tún ní àti ànábì ẹ̀ àtòjíṣẹ́ ṣé dídá ọ̀rọ̀ padà sí ibi tọ́lọ́hún bá fi ṣàlàyé ọ̀rọ̀ ṣé kò yẹ kó tó wà ni kí ló ṣe tí o sọ pé fọ́rùdùhù ilọ̀lọ́ ìǹtẹ́jọ́ ń fà yẹn ah, ẹ padà sínú tírà ọlọ́run kó yanjú ẹ kí ló ṣe tọ́lọ́hún tún ní wọ̀rọ̀ sùúl ìǹtàn àfàfẹ́ yọ̀ ń bẹ̀rẹ̀ yìí ọlọ́run ọba tó tírọ̀ ọlọ́run ọba ó yẹ kó tó ṣùgbọ́n ó yí ọlọ́run ọba tó fi tírà yẹn ránṣẹ́ sí yín pé tóun bá ní ẹ̀dá ń tẹ̀ ń jọ ń fà ẹ̀dá padà sínú tírà ọlọ́run ẹ̀ ní gbọ́n tóun ọlọ́run ọba ń bẹ́ẹ̀ bá lọ wá gbọ́ sínú pé ọlọ́run ọba fúnra rẹ̀ ní tọ́rọ̀ bá rújú o ẹ wá láàyè ẹ lọ sínú tírà mi ìyẹn ni rúdùhù ilallah ẹ tún wá láàyè ẹ lọ sínú kíni ìtaṣọ́ájú ẹ̀dá tí mo ní kó gbọ́ yé ju ẹnikẹ́ni lọ tó bá fi ṣàlàyé ẹ̀ fún yín ó ń so Qur'an ó ń so mọ́ sunna nìyẹn tó túmọ̀ sí pé tẹ́ bá tilẹ̀ ẹ fẹ́ bẹ́gi ẹ fẹ́ bẹ́gi lé sunna ẹ kí sunna ní ṣe pẹ̀lú quran ẹ kí quran ní ṣe pẹ̀lú sunna tíra ọlọ́run ọba tẹ́ ń pè ní quran lẹ́sọ̀nù yẹn so méjèèjì wọn ò ní yàrá wọn tálkìyà mọ́ fi tó tá bá rẹ́ tó bá ní ẹ nígbà náà ẹ tiẹ̀ tí sọ sunna di bàbàrà ní gbogbo ààyè ni wọ́n ń quran mọ́ àmọ́ àmọ́ aláàbọ̀ àgbọ́yé ni tó bá tiẹ̀ lágbọ́yé rárá torí pé ẹni bá ti gbọ́tùmọ̀ Qur'an yé ó ti mọ Qur'an ṣùgbọ́n ẹni bá há Qur'an tí ó mọ̀túmọ̀ Qur'an tí í ṣe súnà kò sínú ẹni tó yẹ kó fọ́ sọ àpò mọ̀ Qur'an òun náà ni Aisha ń sọ fún wa pé tẹ́ ẹ bá fẹ́ mọ ìwà aṣíwájú ẹ̀dá ẹ lọ ka Qur'an òjíṣẹ́ ńlá representation gbogbo àṣẹ tọ́lọ́wọ́n pa wá ni nínú Qur'an so sunna ni àlàyé Qur'an la fi sọ pé Qur'an bùkátà sí sunna now eh, sunna òun ní máa yànnàná tí ọlọ́run bá bá ta ń kókó sínú Qur'an àwọn tọ́lọ́run bá sọ tó sọ ní sọ pé òun kó pọ̀ súnà ní máa wá fọ́ sí wẹ́wẹ́ torí ó fi lọ lọ́tọ̀ kẹsẹ̀ ó lọ lọ́tọ̀ àwọn àfáàsì fún aláwọn àpèjúwe bíi mélòó kan tí mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ wọ́n ní nígbà tọ́lọ́run fẹ́ fún wa ní ó fẹ́ sọ òfin kalẹ̀ nípa bá a ṣe máa pín ogún fún àwọn ọmọ wa nínú suratul nisa chapter four of the holy quran ó dà pé aya eleven or thereabout ó ní yusikumullahu fi awladikum lizakari mislu hazil al-unsayin. Al èmi ọlọ́run bá ń pàṣẹ fún yín lórí bẹ́ẹ̀ ṣe máa pín ogún fún àwọn ọmọ yín aya Qur'an ni o ó ní lè zakari mislu hazil unfayeyin kọ́mọ ọkùnrin máa gba ìlọ́po méjì tí ọmọ obìnrin bá gbà ọlọ́run ọba sọ ọ́ ó dákẹ́ síbẹ̀ yẹn ọlọ́run ta ń kókó síbẹ̀ téèyàn kan bá wá lóhun ha Qur'an sórí òun sì wà nínú àwọn ìjọ tí wọ́n ní kòránì ṣáńgílítì làwọn bá dìlì ń tà wọn súnà yẹn ọlọ́nkọ́ ló fi rán anybody ànábì kan rò ní àkọ́kọ́ náà ni pé èrò yẹn èrò tó takun tí ọlọ́run bá sọ ni pé wọ́n máa yẹn tẹ́ kọ́ánì láwa ó ń bá kòránì jà ẹni bá sọrú ẹ̀ tó bá ní súnà ànábì kan rò súnà ló ń sọ wàláì káfíìr ni tí ò sí èméjì nípa ẹ̀ yóò wá kú sí àdánwò torí pé irú àyà yìí ń sìn báwo ló ṣe fẹ́ tu lè zakari mithlu hazil unsayeyin tí ò ní kó sí àdánwò tó bá fẹ́ implement ẹ̀ tó bá fẹ́ lò ó àwọn àfáàní àkọ́kọ́ náà tẹ́nìkan bá jẹ́ ànábì ọlọ́run tó wá kú tó fọmọ obìnrin sílẹ̀ rẹpẹtẹ tó fọmọ ọkùnrin sílẹ̀ rẹpẹtẹ ẹni fẹ́ tẹ̀lé àyà yìí báwo ló ṣe máa pín Zainab àwọn ọkùnrin á gba dọ́bù nǹkan tí obìnrin bá gbà àbí torí pé ntí kúránì sọ nìyẹn aha kẹ wá lè mọ ìtumọ̀ tí imam barbahari ń sọ pé quran o ah ó nídìí sunna wọ́n wá ní òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó wá sọ nínú <clears throat> ọ̀rọ̀ anábì sallallahu ní pé nahnu hadith bukhari ni ó ní nahnu ma'ashirul anbiya la nurath ما tẹ̀rẹ̀kìnà máa tẹ̀rẹ̀kìnàhù sọ́dọ̀kọ́ níbi kan ní máa tẹ̀rẹ̀kìnàhù fọ̀húwà sọ́dọ̀kọ́ ó ní ṣe rí àwa tá a jẹ́ ànábì ọlọ́run láàánú rẹ̀ ọmọ kan kì í jogún àwa táwa bá kú ń sìn à ń bẹ lọ́run pé níta bá fi sílẹ̀ káwọn ọmọ wo lè jogún ẹ̀ ọlọ́run ò fáwọn ànábì ẹ̀ ní àǹfààní yẹn gbogbo dúkìá tán bá ní tí wọ́n bá ti kú ọmọ wọn kì í jogún wọn ọ̀rọ̀ ànábì ni ó ní gbogbo tí wọ́n fi sílẹ̀ sọ́dọ̀kọ̀ ni bẹ́ẹ̀tù máàlì mùsùlùmí ló so ọmọ kan tó gbẹ̀yìn ànábì kan ò ní jogún ẹ̀ tí kì í bá ṣe pé agbọ́rọ̀ ìlẹ́nu ànábì sallallahu alaihi wasallam tá a bá fẹ́ apply àyà tó ní kọ́mọ ọkùnrin ó máa gba ìlọ́po méjì tí ọmọbìnrin ó gbà ṣàmọ̀ yí pé ogún tí ẹnìkan bá fi sílẹ̀ tó bá ti jáná bí ọlọ́run òfin Qur'an táàrò pa ha sórí yẹn láàfẹ́ lò á sì máa takò nǹkan tí ọlọ́run bá gbà lérò tó ní ká máa gbálàyé ẹ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi sallam bákan náà wọ́n tún fún alápèjúwe mi tọ́mọ kan bá ṣekú pa bàbá ẹ̀ adẹ̀ ń gbọ́ pé ó ń ṣẹlẹ̀ ó pọ̀ lóde ìsìn tọ́mọ ó pa bàbá ẹ̀ ọmọ tó wá rí i pé bàbá òun ní dúkìá ṣùgbọ́n bàbá yìí pẹ́ láyé ojú dẹ̀ ń òun òun fẹ́ tètè jogún tá a wá rádi dájú pé òun ló pa bàbá kí ló ṣe léèwọ̀ fọ́mọ yẹn láti jogun bàbá yẹn ọlọ́run ní lè zakari bísí hazel nfẹ̀yìn in tó kàn máa ṣẹlẹ̀ ni pé dúkìá yẹn òun nìkan kọ́ ní ó jogun ẹ̀ òun àtàwọn yòókù ẹ̀ náà lápè fún akàn pé èyí tó jọkùnrin ó gba ìlọ́po méjì tó bá jẹ́ tóbìnrin àbẹ́bẹ̀ kọ́ ni tó bá jẹ́ pé kòránì ṣáńgílítì là á fẹ́ lò ẹ máa gbọ́n tá àmẹ́bí sọ àmẹ́bí sọ nínú súnà àbí dáwùd nínú tíra súnà àbí dáwùd ó ní láàyẹ̀rìsùn kọ́ọ̀tìlù ṣe à ó léèwọ̀ ni ẹni bá jẹ́ apààyàn kò gbọ́dọ̀ jogún ẹni tó pa tó bá tiẹ̀ jẹ́ pé ìpìlẹ̀ ni pé ó lẹ́tọ̀ọ́ sógún yẹn ọmọ bàbá tó pa ni àbọ̀mọ ìyá tó pa ni torí pé òun ló ṣekú pa tó dájú pé òun ló ṣekú pa á ànábì ni láyẹ̀rìsù ṣe á kò ní jẹ nǹkan kan nínú ogún òbí ẹ̀ tó pa yẹn tí ò bá sí súnà tó ṣàlàyé ẹ̀ báyìí tába ní ká lọ sínú àyà tó ní lè zẹkẹrí mr hazel onsayin kí ló ṣe léèwọ̀ fẹ́ni tó para bẹ́ẹ̀ pé kó jogún pátápátá ẹ ní òun ló pa tí wọ́n bá ti tọ́lọ́run bá ní kó mẹjọ́ rò tó láwíjàre tí kò fi tọ́ sí i ẹ̀hẹ́n tó padà wá jogún àbí bẹ́ẹ̀ kọ́ tó bá tiẹ̀ jẹ́ pé kú tọ́ sí i nígbà tẹ́ ti gbà pé ó yẹ kó jogún àwọn ọmọ tóun náà bá bí àwọn ọmọ ni ó gba ogún bàbá wọn ṣùgbọ́n kòránì rárá ẹ má lọ jìnnà tó bá ti jó òun ló ṣekú pa bàbá àbí ìyẹ́ ẹ̀ àbí òun ló ṣekú pa ẹnìkan ó lè má jẹ́ ìyá ó lè má jẹ́ bàbá gbogbo ẹni tó bá jẹ́ ìbátan ẹ̀ tó yẹ kó jogún ẹ̀ ordinarily tó bá ti jẹ́ pé òun ló ṣe sábàbí ikú ẹ̀ aṣẹ́lẹ̀ ìwọ̀ fún láti jogún so eléyìí ó máa jẹ́ kó yé wa pé Quran lóòótọ́ ó ní bùkátà sí sunna láti gbọ́ yé Imam Ahmed bin Hanbal wọ́n nígbà tí wọ́n fi tó létí pé ìkọ́nú àwọn àfa tí wọ́n ń pè ní Yahya ibn Abi Kathir wọ́n nígbà tó fẹ́ sọ ń tà ń sọ yìí ọ̀nà tó ń gbà gbé kalẹ̀ a ó hẹ́rì mọ́ ó ní asúnnatu qadiyatun ala al-Qur'an ó ní súnnà ló ń dájọ́ Qur'an asúnnatu qadiyatun ala ó ní súnnà fẹ́ òun la dájọ́ lórí Qur'an ọ̀rọ̀ ni tó jẹ́ pé àdìtú ni a ní ìdí àwọn olóyè láti tú fún wa kéèyàn má kó sàdánwò bá a ṣe ń tú yìí tí Imam Barbahari sọ yìí náà ìyẹn náà bùkátà ẹni tí ó tù kódà wọn nígbà tán bí Imam Ahmad bin Hanbal wípé ṣóòótọ́ ni pé súnà ló ń dájọ́ lórí Qur'an wọ́n ní ntí Imam Ahmad fi fèsì ni pé ó ní ma ajisiru ala hadha an aqulahu èmi ò láyà àti sọ bí Yahya bùn àbí Kathir ṣe sọ yìí mi ò láyà láti sọ bó ṣe sọ ó ní ṣùgbọ́n o walakinni aqul ṣùgbọ́n mi ń sọ wípé inna sunnata tufassiru al-kitab wa tubayyinu ohun tẹ́mi ń sọ ní pé ah sunna o òun ló ń ṣàlàyé Qur'an òun ló ń fọ́ sí wẹ́wẹ́ fún ni in tí Imam Ahmad bin Hanbal jẹ́ kó yé wa rèé Yahya bùn àbí Kathir tó sọ wípé súnà ní mú dájọ́ wá lórí Qur'an súnà ní adájọ́ lórí Qur'an kì í ṣe kó sì sọ ṣùgbọ́n mi ò láyà láti gbé kalẹ̀ bẹ́ẹ̀ torí pé n táwọn èèyàn ó máa gbọ́yé ah ó lè fẹ́ gbòdì lọ pé ah báwo ni súnà ṣe máa dájọ́ lórí tírà ọlọ́run ọba ó wá sọ̀túnmọ̀ nǹkan tó ń tọ̀hún gbà lérò ká lè mọ̀ pé kò ṣí sọ́ o ṣùgbọ́n àwọn tó fi gbé kalẹ̀ yẹn ni ò jẹ́ kémi ó láyà láti wí bó ṣe wí n tó gbà lérò yìí pé súnà ni bayan òun làlàyé òun ni tawdih òun ni ìfọ́síwẹ́wẹ́ fún tírà ọlọ́run ọba tí ń ṣe al-Qur'an so ní ṣókí ohun tá à ń sọ lábala yìí rèé tá a bá gbọ́ táwọn kan bá ní ahlùsúnà ahlùsúnà ahlùsúnà gbogbo bí tẹ́ bá dé tẹ́ bá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ hadith lẹ́ẹ̀ máa kóòtù ẹ kì í kóòtù kùránì mọ́ a wàá dáhùn lóhùn pé hadith tó bá jẹ́ òdodo hadith táṣíwájú ẹ̀dá sọ ìtumọ̀ Qur'an ni kò ní tako Qur'an gbogbo ẹni bá ti rí súnà ṣe nípa títẹ̀lé hadith òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ẹni tó yẹ kó dá wa lójú ni pé kò síyèméjì ó ti rí Qur'an tẹ̀lé torí pé súnà nẹ́bì òun náà ni àlàyé Qur'an ẹni tá a bá wá rí tó bá ní nítòun o Qur'ani ṣáńgílítì lòun tẹ̀lé ká mọ̀ wípé wàláhì bó ṣe lè wò kó jọ bíi pé ìfẹ́ tó ní sí Quran ló mú máa sọ̀rọ̀ yẹn ìsọkúsọ ọ̀rọ̀ ni tí ò bá rẹ́ni ṣàlàyé ẹ̀ fún a lè fún ní ọ̀rùr a lè fún ní excuse pé kò mọ̀ túmọ̀ nǹkan tó ń sọ ni ò ṣe ní kèfèrí ṣùgbọ́n lẹ́yìn tá a bá ṣàlàyé ẹ̀ fún wípé ìtumọ̀ pé kéèyàn lóun bá súnnẹ́jà òun ò fẹ́ gba hadith láàyè rárá ìtumọ̀ ẹ̀ ni pé Quran gan ó ti sọnù tó bá wá takú lórí ẹ̀ káfíìr ni so àtèmi àtẹ̀yìn mo bẹ ọlọ́run ọba tó ní káwọ́ onífẹ̀ẹ́ súnà tá a fi ń wálàyé báwo là nẹ́bì ṣe júwe ọ̀rọ̀ kiri kọ́lọ́njọ kó má lé wa kúrò lórí súnà yìí kó wá ṣe nírọ̀rùn fún wa láti máa tẹ̀lé ṣùgbọ́n a fi àlàyé kékeré kan kún o bí súnà ṣe ń ṣàlàyé Qur'an a ní gbọ́ súnà náà yé tí kì í bá ṣe pé awátúmọ̀ súnà sí báwọn sọ̀hábà tí wọ́n bá nábì ló gbà bí wọ́n ṣe gbọ́ yé bí wọ́n ṣe ń lò ó torí pé ó rọrùn kákòtì hadith àgbọ́yé hadith yẹn bó láwá sí làwọn àfa ṣe ni báwọn sọ̀hábà tán bá nàbí lògbà tọ́lọ́wọ́n bá sì yìn kún tẹ̀ tó jáde láyé pé radiyallahu anhum wa radu anhu ó lóun ọlọ́wọ́n bá yọ́nú sí wọ́n sì yọ́nú sóun aṣáájú ẹ̀dá náà ní aleikum bi wa sunnati al-khulafa ẹgbà sunna mímú àti sunna àwọn àrólé mi agbọ́yé láti bẹ̀ pé agbọ́yé Qur'an inú súnà ló wà ògóńgó àgbọ́yé súnà ni pé ká sì ṣe àwọn sọ̀hábà ká fi gbọ́ súnà yìí fúndì eléyìí gbogbo tó bá rú wa lójú báwo ló ṣe ká ṣe báwo ni ò ṣe ká ṣe á dá padà lọ síbi kí ni ìṣe àwọn sọ̀hábà tó bá nábì ló gbà òun ni ó túmọ̀ súnà fún wa ní ààyè yẹn wa rabbil kì bá jẹ́ pé gbogbo mùsùlùmí ló gbọ́n tá à ń sọ yìí yé gbogbo wa náà la wá ṣetán pé àgbọ́yé àwọn sọ̀hábà nẹ́bì láfi tẹ̀lé súnà súnà láfi tẹ̀lé alukur'an ìṣọ̀kan tá à ń dààmú pa ń wá kiri tá a fi ń dá oríṣiríṣi ẹgbẹ́ ìsìláàmù sílẹ̀ tá a wá ní kí gbogbo ẹgbẹ́ wa kóra jọ kí wọ́n má sọ̀rọ̀ tako ara wọn mọ́ gbogbo tí wọ́n bá rí lálébù ara wọn kí wọ́n má sọ mọ́ ká lè ṣọ̀kan á ní ìdìyẹn ní tá a kàn bùkátà sí ni ká gbọ́rọ̀ ta sọ láàárọ̀ yìí yé pé a fẹ́ gbọ́ kùránì yé pẹ̀lú súnà aṣáájú ẹ̀dá a fẹ́ gbọ́ súnà aṣáájú ẹ̀dá yé pẹ̀lú lílò táwọn sàhábẹ̀ ẹ̀ lò ẹnu wa ó ṣèkan àjọ padà síbi ìpìlẹ̀ ẹ̀sìn òun ni ọlọ́run bá pè wá sí òun náà ní abẹ́ ọlọ́run bá gbé kọ́lọ́run ṣe wa kù lórí ẹ̀ fi pàdé ẹ̀ subhanaka wa bihamdik wọ́n ní òwe tí a pa lẹ́ẹ̀kan a kì í tójú oníka mẹ́sàn ká kà ni àbí aha so pé òwe yẹn fúnra rẹ̀ ẹ̀ aṣírọ́ pé a kì í tójú oníka mẹ́sàn ká kà wa alhamdulillah ìbéèrè ìbéèrè mi ni pé tá a bá fẹ́ tẹ̀lé súnà tá a wá rí i pé hadith tó fẹ́ júwe súnà fún wa yẹn ó takò Qur'an ìbò láyà sí ẹ̀yà ìdáhùn. àwa ti Ibrahim kọ́. barakallahu fik àfa dáhùn pẹ̀lú làákàyè ó ní àkọ́kọ́ náà ni pé question yẹn hypothetical question ni nǹkan tí ò lè ṣẹlẹ̀ là ń béèrè pé tó bá ṣẹlẹ̀ yẹn bó ṣe kẹ́yìn náà dáhùn nìyẹn ó dàbí kí wọ́n bí léèrè pé ta bá réèyàn kan tó wà nísàlẹ̀ ilé ó dẹ̀ ń sùn lókè ilé ṣé possible èèyàn wà nísàlẹ̀ ó ń sùn lókè kò lè ṣẹlẹ̀ at the same time impossibility ni so téèyàn bá bí léèrè pé tí hadith ati Qur'an bá takora àwọn èwo ni ká mú ẹ ibere fún pé ìbéèrè yẹn gan ìbéèrè yẹn ń tí ò lè ṣẹlẹ̀ ló ń béèrè hadith ò ní ever tako Qur'an tó bá jọ bíi pé wọ́n takora number one aida kò jẹ́ pé hadith táwa ń pè ní hadith yẹn kì í ṣe hadith tánàbí sọ ní tòótọ́ àti òdodo so a lọ wò ó kí afa àáfàá sọ nípa pé hadith yẹn tún fẹsẹ̀ múlà bí àgbélẹ̀rọ ni that is one tó bá wá ṣúọ̀ pé ah hadith yẹn kọ́ ó authentic kí ló kù àgbọ́yé ẹ̀ ìtumọ̀ ẹ̀ ó lè jẹ́ pé bí wọ́n ṣe hun àwọn gbólóhùn ẹ̀ pọ̀ ìtumọ̀ tó ń sọ sáwà lẹ́mìí ó yàtọ̀ pátápátá sí ní tànà lè gbà lérò pẹ̀lú ẹ̀ ó yàtọ̀ pátápátá sí báwọn sàhábà ṣe gbọ́yé bí wọ́n ṣe lò ó àwọn nǹkan tó kóòrù ju báwọn kan nìyẹn tí wọ́n fi ní ẹ wá hadith gan ń dá wàhálà sílẹ̀ nígbà míì nǹkan míì tó sọ àwọn akàn rí pé ẹ kùránì ò sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kó sẹ́gbẹ́ kan ká dìmọ́ kùránì ẹ ẹ lè dìmọ́ kùránì tí ò bá sí súnà torí ẹ lè gbọ́ kùránì ẹ yẹ ẹ sọnù ẹ sì takò àṣẹ ọlọ́run tó ní wa ma atakumu rasulu fakhudhu àṣẹ ọlọ́run ni pé gbogbo ń tànà ìbá ti fi lé yín lọ́wọ́ ẹgbàá lọ́wọ́ ẹ̀ wa ma yantiqu anil hawa kì í sọ̀rọ̀ fẹ́nu ẹni tọ́lọ́run wá ròyìn báyìí ẹ wá ní ẹ fẹ́ kó gbogbo ọ̀rọ̀ ẹ̀ sẹ́gbẹ́ kan torí pé ìrújú tẹ̀yìn kó sí látara àìfarabalẹ̀ ó kó yín sàdánwò ẹ wá fẹ́ da gbogbo ọ̀rọ̀ aṣáájú ẹ̀ dànù ẹ ti da koran náà nù pẹ̀lú ẹ̀ so gbogbo ẹni tó bá ní koran ṣáńgílé tí nìjọ tó ẹ sọ fún pé ah kó lọ wá ojú ọ̀nà mọ̀ kò tí ì dọ́nà mọ̀ kò tí ì dá ọ̀nà tí ó fi rí ìsìláàmù ṣe tọ́lọ́run ó fi tẹ́ ọgbà lọ́wọ́ ẹ̀ kò tí ì dá mọ́ o so barakallahu fikum subhanakallahumma wa bihamdik.